الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدوك فلواوا ومساس لكم كأتيجه النبوة محمد صلى الله عليه وسلم وبعوار له كما صحابة النبي ثم انتما تجلنا ودجال القيامة ولكم ayọ̀ àwa náà kó nínú bí olórí rẹ̀ yìí o gẹ́gẹ́ àdéhùn tá a ṣe lánàá ká kọ̀ntínú rẹ̀ láàárọ̀ yìí náà pẹ̀lú ọ̀dà ọlọ́run. Dùhánwó Alẹ́sìsá àdúrà tá a nábì máa ṣe sallallahu alayhi wa sallam láàrin kábàárà alákọ̀ọ́kọ́ tá a àti ká tó bẹ̀rẹ̀ sí pé Suratul Fatiha ẹgẹ́ bí ọ̀gá wa Abu Huraira radiyallahu ta'ala anhu ó ti ṣe wá láǹfààní rẹ̀ níjọ́ tó bí Annabi sallallahu alayhi wa sallam. àwa sàlàyé fúnra wa pé àdúrà yìí ṣe oríṣi kan kì méjì kódà kì ṣe mẹ́ta àmọ́ ní agbìyànjú ó ṣe mẹ́ta ń bẹ̀ ká pè fúnra wa kó kálukú náà lọ mọ̀ àṣìkí pé kan fúnra wa lánàá orí àwa tí a bá sí ń bẹ̀ a béèrè ẹ̀yìn lọ́wọ́ àwọn tó rí kọ́ọ̀dù rẹ̀ ká gbọ́. lónìí yìí pẹ̀lú yọ̀dá ọlọ́run a kà méjì sí nínú àwọn àdúrà yìí tá a nẹ́bí máa ṣe sallallahu alaihi wasallam ìyá ńlá wa Aisha ọbí ọgbọ òwò sàádà àǹtà ọmọ sábà sàlékún ìyọnu rẹ̀ fún àti gbogbo àwọn aya wa àwọn ìyàwó anábùa Muhammad sallallahu alaihi wasallam òun ní ọgbà ilé yìí wá pé nínú àdúrà tá ànábì máa ṣe láàrin pọkábára ó sì tó bẹ̀rẹ̀ sórọtú àlìfáàtìhà. النبي عماقي صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك wàlá ìlàhà ọ̀gáyìnká ìbáwọn náà lọ. olèlè iná ń bẹ nínú àwọn àdúrà tàbí máa ṣe tá a sì ti wí fúnra wa lánàá pé èèyàn kó méjì mẹ́ta pọ̀ lórí ìwọ̀n ẹyọ kan èyí tó dáa òun ni pé bá nẹ́bí náà ti ṣe sallallahu alaihi wasallam ọba ṣẹlẹ̀ yìí ń gbà kan lórí ìta ṣe fúnra wa lánàá nínú hadith Abi Hurairah ọba wa ṣe yóò ń gbà kan bá tún dìgbà ní àbínú ọrùn mi kọ wá ṣe eléyìí tá a kà láàárọ̀. ìyá ńlá wa Aisha bákan náà rọ́bì ọlọ́hu ọ̀nà èyí tí ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wà ní tó ọlọ́run lójú tí ó tó òun náà ti fi ṣe wá láǹfààní ọmọtàbá àtàlékún yọnu rẹ̀ fún gbogbo wọn o òun ni special àdúrà ìṣèkà àdìgbà nẹ́bí máa ṣe ọba ń dìde yẹn náà fìlà nínú ilé rẹ̀ lóhùn ìmọ̀ pé ara àtàkì ọba nẹ́bí ìgbélé òní mọ̀yún iṣẹ́ táwọn ẹ̀yà yìí ṣe àwọn àbúrò rẹ̀ ra wa ń ta àwọn wa mọ́sálásí ọ̀jẹ̀ kankan ọ̀tá dànù èyí tó ànábì bá ti nú ilé àwọn ìyá ńlá wa Aisha ìyá ńlá wa Hafsa Ummu Salama Maimuna gbogbo àwọn tó kù ọmọ sábà yọnu sí gbogbo wọn o ìyá ńlá wa Aisha radiyallahu anha ẹni láti nẹbi bá dèjé sọfẹ èèyàn náà sí làló irú ìdáhùn ìṣẹ̀dá ìkí máa ṣe ọ̀yàtọ̀ fún ìkí máa ṣe ń bi ìrún ọ̀ràn ẹ̀yà tànátàkà ìran ọ̀ràn yẹn lànàbì tí wì èyí tá a kà láàárọ̀ yìí náà nínú kíni nínú ìran ọ̀ràn yẹn ní ọlànàbì tí máa wì sallallahu alaihi wasallam àmọ́ èrè yìí tó bá jẹ́ náà fílà tó yẹn dìde tá a sì rọ gbogbo wa ká máa gbìyànjú ó ti lè wọ́ ọ́ máa inú ròyìn dáadáa fún mùsùlùmí ni pé á ní a bá sùn kásùbò tó tó wọn dìde àyànnáfílà sọ̀rọ̀ àforíjì bẹ́ẹ̀ lọ́hùn tí wọ́n fẹ́ ọ̀dà púpọ̀ ànábì máa ṣe o sallallahu alaihi wasallam irú àdúrà wo làǹdàbí máa wá ṣe lóòbí ọba fẹ́ yan náà sí làtó wọn làǹdàbí máa pé sallallahu alaihi wasallam allahumma rabba jibra'il wa mika'il wa israfil فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق لابنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم إلى صراط مستقيم kejì fún náà ti máa ní sọlọ́bà ọ̀sẹ̀lẹ̀ èrè bá ti pè yìí kéèyàn náà fún kálukú gbìyànjú àtúntàn gbọ́ ní ẹ̀jẹ̀ bá rìkọ́dù kalẹ̀ bó ṣe yìí tí èyí tó kéré jù ń bẹ̀ ní subhanaka allahumma wa bihamdika wa tabaraka sumuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka kọ́ra bọ́jà yìí náà lè yà kọ́kọ́ máa èèyàn máa ṣe é àmọ́ dáa ká gbìyànjú ká mọ èkejì ẹ̀kẹta iná èyí tá a máa fi tá a máa wí bàbá dìde kírun lóhùn àti èyí tá a máa wí bàbá ń kírun jàmá àbí wọn ọ̀ràn ayá eléyìí àti ìmáàmù àtẹni tó tò lẹ́yìn ìmáàmù ni máa wí o kò sí nínú tí ìmáàmù máa gbé kúrò fún yàn o pé bí ìmáàmù mi ti wí ìwọ náà wí jẹ o wọn ní Abu Hurairah ti ṣàkíyèsí ọdí ọlọ́wọ́ pé ànábì máa dákẹ́ láàrin pé ọ̀kabara kó tó bẹ̀rẹ̀ fàtíhà tẹ̀rígbélé náà wà á gbà ká yọ fà ká gba gbogbo ìmáàmù mára ìmáàmù gbọ́dọ̀ dákẹ́ kóhùn ó wí náà ni ó fi fàyè lẹ̀ fún àwọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ torí náà ẹ̀yin ìmáàmù lórí irun ẹ̀yin náà ṣàkíyèsí rẹ̀ o bẹ́ẹ̀ bá kábàárà tán tànàbí o tó bẹ̀rẹ̀ sọ̀lọ̀sọ̀lọ̀ kó tó máa ké fatiha lọ dákẹ́ díẹ̀ èyí ṣe pé nǹkan dákẹ́ o ò ní ti ń wí o nǹkan ń wí yìí là ń pè ní dùn á ó àlejò tààrà ẹ̀ mẹ́ta ń bẹ̀ láti ti kà ọlọ́mọ sàfihàn kò fi ọ̀rọ̀ wa lọ́rùn ó sì gba ẹlẹ́sẹ̀ fún wa. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم